Ẹ púpọ̀ fún ọlọ́run ọba. Alhamdulilayi. Nítorí pé ọ̀pọ̀ ṣoṣo ni ọlọ́wọ̀n ọba náà. Wàlá ṣíwájú ọ̀nà lọ́ọ̀hà lára bàbá ìràwọ̀. Àwọn ń fìdí rẹ̀ múlẹ̀ pé kan ṣoṣo lọ́wọ́n ọba kò tó bà mí àpò wọn o. Lára bàbá ìràwọ̀. Ọ̀sẹ̀ni dá wa ọlọ́run ló dá wa o. Àwọn ẹ̀sẹ̀ gidi máa ń bí sẹ́bi mọ́lúdì wọlé sẹ́bi wàlìdì. ọlọ́run wa tán ròyìn fún wa ìtàfin kíra wa pé àsopọ̀ iṣẹ́ rẹ náà bàbá ti máa ń kí wa. wọlé sẹ́bi mọ́lúdì. ọlọ́run wa tán sọ yìí náà lọ́ba kan ẹlẹ́sìn ẹsẹ̀ nìkan òbí o. wọlé sẹ́bi wàlìdì. ọba sáàdẹ̀ ń sọ yìí náà kì í ṣe bàbá nìkan o. wọlé sẹ́lẹ̀ ó ṣe bí wọ́n tẹ̀ wá lálẹ́ mọ̀ọ́sá bá wọn. ń náà ọmọ ìjọ bàbá rẹ̀ pọ̀. alẹ́ ìsàlẹ̀ oṣù bí wọ́n ń ta àwọn alálẹ́mọ̀tà àbọ̀. àtúntò bá mi nígbà tó náà bá bọ́kùnrin mi nígbà mi ní ah, ìyá alágbádá ìlàbìjọ́ ti gbé. alẹ́ ìsàlẹ̀ oṣù bí wọ́n ń ta àwọn alálẹ́mọ̀tà àbọ̀. fífi ọmọ ìjọyà rẹ̀ tójútójú ó jọ tẹfẹtẹfẹ. alamiya kò lahu fẹ́ ló fi jọ lọ́hùn. ẹni bá bí la máa sọ kó làdìjọ ẹni bá bímọ la máa rí àfiwé lára rẹ̀ pẹ̀lẹ́ ní sáà náà jọ ṣùgbọ́n láwọn bá kà ń sọ yìí kò bí ẹnìkan ò bí kò sẹ́ni kíta afẹ́ bí iye kò sẹ́ni afẹ́ bí tọ́. kábíyèsí rẹ̀ ìwọ ọlọ́run. kábíyèsí ọlọ́run. kábíyèsí rẹ̀ ìwọ ọlọ́run. àyìn ọlọ́run tó yẹ. olórogún kò lọ bàtà kó lẹ́ni kejì. kábíyèsí rẹ̀ ìwọ ọlọ́run. àwa dúpẹ́ fọlọ́run tá a mọ̀ tá a fi yé báyìí o. àmì ọlọ́run ọba náà kó jọ ìdámọ̀tá dámọ̀ yìí kọ́lọ̀ mọ́jọ padà dàrú mọ́ wa lójú àìní mọ́ lọ́lọ́wọ́n bá wa mọ́ ọlọ́jọ́ mọ́jọ ṣe bá wa. tó kíra wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní lẹ́yìn ọpẹ́ tí ẹ dá bákan náà lẹ́yìn ẹ̀fọ́lá tó ta ṣe fún akéwàsí àgbáyé sallallahu alaihi wa sallam sallallahu wa sallam ẹni ọlọ́wọ́n bá ní ká tẹ̀lé tó di dandan fún wa láti tẹ̀lé èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlànà ànábì tẹ́lẹ̀ nìkan nífẹ̀ẹ́ ìlànà ànábì ó dárùngbọ̀n sí ṣòkòtò rẹ̀ wà lókè òfin kọ́ṣẹ́ ànábì àtàwọn sọ̀hábà ó wá ṣẹ̀ wọlé ṣẹ̀ kan ní wọ́n bẹ̀rẹ̀ sí bínú àtẹ́lu súnà ọmọ tó ń bínú àtẹ́lu yẹn ó ń bínú àtẹ́lu ànábì sallallahu alaihi wasallam tún bẹnu àtẹ́lù lànà ànábì ó tún bẹnu àtẹ́lù àwọn tí wọ́n ń tẹ̀lé ó tún wá ń fi ń bẹnu àtẹ́lù ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ tó rà ànábì sáyé àárẹ̀ ìgbọ́n tá àbá wa sọ ni a ní àwọn ní amọ́mọdé ní kò fọmọ látara tí ó mọ̀ ikọ́ ló lu tó fà á lò ní. látara díẹ̀ yẹjọ́ yé wa o pípẹ́ tó náà ń bú súnà lónìí tó ń bú ní súnà lónìí à anabi ló ń bú o ọlọ́run ọba tó náà ló ń bú o ẹja jáwọ́ mi tí da o tó ní súnà bá ṣe ẹ wọ pẹ̀lú anábì ní àlékún bí súnà tí. lẹ́ẹ̀kan bí súnà tí. ó ní súnà mi yẹn ti tilẹ̀ mọ́ o. ọ̀rẹ́ yìí bọ́ sí sálẹ̀ mi sọ pé àlékún bí gbé à. àlékún bí súnà tí. ó jẹ́ n tó wá fi lọ́lẹ̀ fún wa náà nílànà rẹ̀. àlékún bí súnà tí. nítorí àkókò wa. ṣòro tó sí hàtì àkíkè pẹ̀rọ. àwọn èèyàn ń dán dàbí táwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí máa dé wákàtí kàdí tuntun lé ṣùgbọ́n bá a fọ gbójì wákàtí náà sọ kọ́lọ́ tó ń gbàgbà náà ní kókó. níta fúnra wa sọ lánàá òun náà ni à ń sọ̀rọ̀ fúnra wa nípa ìgbéyàwó èyí tó jẹ́ ìpìlẹ̀ fún ìdílé mùsùlùmí. wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ ìdílé àwa mùsùlùmí lónìí ń tàn rí lọ́pọ̀lọpọ̀ ilé àwọn tó pàtàkì ní ọ̀ àwọn tó bani lọ́kàn jẹ́ ó wà lọ́pọ̀lọpọ̀ ìdílé gbọ́dọ̀ nìyàn rí ìdílé nínú rẹ̀ ilé èèyàn dùn àníyàn yá orí èèyàn wúgbà á ah, ilé tèmi náà ọlọ́run tí ó rí báyìí ilé tèmi náà ìlòmíà ilé ilé ẹlòmíà dẹ̀mọ́ abẹ́ ọlọ́run ọlọ́run wọ́n tó sílẹ̀ àwọn ilé ìjà jẹ́ kílé tèmi náà já ọjọ́ kó tó o. báyìí àwọn ìdílé mi tó yẹ kó ìyá máa ní kí ló ń ṣẹlẹ̀ nínú ìdílé ìtàkì ogun báyìí ah, àwọn eléyìí ò ríra wọn kó tó fẹ́ra wọn ni ah, wọ́n fi wọ́n bẹ́ra wọn ni wọ́n tà wọ́n fọ́ra wọn ni wọ́n fún wọn mọ́ra wọn ni wọ́n díjú gbà tí wọ́n fi wọ́n fọ́ra wọn ni wọ́n ò mọ́ra wọn níbi kan sẹ́lẹ̀ ìdàgbé ṣe wá jẹ́ gbogbo eléyìí náà la fi wò pẹ́já wò láti pìlẹ̀ ìpá múlò nígbà ni àti májẹ̀mú tó jẹ́ sí pé ohun gangan ni tó gbọ́dọ̀ kọ́ dúró àti oṣù pàṣẹ. ṣòro tó sí àti àbíkìlì kìrọ́ọ̀nì wọ́dọ̀ ilé ìsìláàmù ṣòro tán lè sí àti àkídìlì kìrọ́ọ̀nì. ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà yìí ẹ̀sìn gbogbo ayé ẹ̀sìn àbáláyé yìí tí ṣètò sáà ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ sórí ilẹ̀ ayé ó gbé àwọn àlàyé kíkalẹ̀ sáàpì ní àwọn májẹ̀mú eléyìí tó máa jẹ́ kọjá sí pé pẹ̀lú àwọn májẹ̀mú yìí kò nípa afẹ́rẹ́ nílànà tuntun máa ti ṣẹ̀ṣẹ̀ wá lálàáfíà o. àṣàrùtòlá ó wẹ̀l. májẹ̀mú àkọ́kọ́ kíyàn tó gba kọ́kọ́ tó jaya lọ́dọ̀ ara ẹni. èmi náà lè wọlé yé. ìyá ọ̀dọ́ ẹ máa gbọ́ o ìzínú ìwọlé yìí bàbá yẹn náà gbọ́ tó bá kú báyìí ṣe ìrírí ẹ̀ kú oríire o. ìzínú ìwọlé yìí. bàbá yẹn náà gbọ́ tó bá kú báyìí náà ṣe ìrírí tẹ̀ di ìyàwó lọ́dún tẹ̀ tẹ̀ra níyàwó fún ẹ̀ kú oríire o. ìzínú ìwọlé yìí. àkọ́kọ́ nù rẹ̀ náà ni ìzínú ìwọlé yìí amíṣàn látọ̀dọ̀ ẹni tí ń ṣe bàbá ìyàwó bàbá obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ bàbá obìnrin tẹ́ ẹ lọ́ọ̀fù rẹ̀ tẹ́ ẹ fẹ́ kú fún yìí. àlàyé fi lò nílé mára kí nìka fẹ́ ṣe bàǹkà náà tí a ò bí kira. a ní kò fún obìnrin kan. fẹ́ ṣe bàǹkà náà tí a ò bí kira. yálà ó ti lọ́kọrin ní àbí ọmọge tí ò lọ́kọrin. ìlà àbí ni wọ́n lè yí àlábò. a ní kò fún kófìrà rẹ̀ lọ́kọ fẹ́nìkan àbí pẹ̀lú pé kí bàbá rẹ̀ fi lọ́kọ abẹ́ni tó wà nípò bàbá fún nígbà tí bàbá rẹ̀ ò bá sí mọ́. àbí ẹni tó jẹ́ bọ́dà rẹ̀ ẹ jẹ́ àṣàlàyé ti dàda díẹ̀ náà kò bá yé wa. ẹni tí ó lè jẹ́ wàlíjùl mọ́ríà fún ni bàbá tó bí ni a máa jẹ́ wàlíjùl mọ́ríà fún bìnrin tí bàbá yẹn bá jẹ́ mùsùlùmí òun ló lè jẹ́ wàlí jù ló lè jẹ́ lẹ́tọ̀ mo fẹ́ fọmọ ọlọ́kọ ẹlòmíì tuntun sọ pé tí òun bá wá ṣe mùsùlùmí kọ́ ọmọ òun lè ti wá di mùsùlùmí ẹ ẹ wẹ́ẹ̀dẹ̀kan nínú ẹbí tó ń jẹ́ mùsùlùmí lọ́kùnrin òun ló máa ṣojú sí yẹn. òun yóò kíyà nílọ́lá ipò yóò kíyà wà ìyá àyàwó kò lè fọmọ rẹ̀ lọ́kọ o kódà kò bá máa yìn ṣègùn pé ẹ ṣe ṣe bí ni mo tọ́ àtúrọ̀ ń ẹ wá ń gbà tí ẹkú wàhálà ọlọ́wọ́ níta ilé àmọ́ wàhálà yóò kún lé jẹ́ sáfán àdéta ń gbìyànjú àti sọ fún yín pé ẹ̀yìn ìyá ẹ̀kọ́ lẹ̀ làṣẹ akẹ́kọ̀ọ́ ọmọlọ́kọ̀ o ó tọ́lẹ̀ ìyá máa ń ṣe wàhálà tá bàbá mi bàbá mi kò kò náání à ń gbọ́ bùkátà lórí ọ à ń bọ̀ mẹ́lẹ̀ yẹn náà gbogbo wàhálà yìí náà ẹ̀kọ́ lẹ̀ máa fọmọ yín lọ́kọ̀ bàbá rẹ̀ ló lẹ́sà tó fẹ́yàwó sísà tí brọ́dà fẹ́ fẹ́ tí ó náà ti wá ń dá brọ́dà lóhun ti sí ìjà lọ́ọ̀bù ẹ̀ you. ìsìnsára yín ìfẹ́ mi jẹ́ ọ̀ní ìta àti gbogbo tẹ̀ ń sẹ́ndì síra yìí ìpínlẹ̀ yìí ní èso tí kìlá ẹni tó ti ní kí brọ́dà ìwà yọjú sí bàbá rẹ̀ ó tara ẹ lọ́pọ̀ ni ó tún wọ́n sí pé òfin ṣòkìnrin kan tó responsible náà nìyẹn tó jí ara rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó ní àpẹẹlẹ lára tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá ti yàn dá ara rẹ̀ fọkùnrin tí ò jẹ́ kó wá bá bàbá rẹ̀ ọkùnrin bá lòun nífẹ̀ẹ́ yín nípa fún pé ṣe máa retí sí dájú mi ẹ wá rí dájú mi nígbà wo lẹ máa wá rí dájú mi àwọn náà máa sọ fún mi pé mo lè fẹ́ yín ó sì yẹ kó bèrè rírì rè o ó ti dáhùn ó ti lọlé rẹ̀ ó ti fọ́ para wọn lára ó ti bọ́ṣọ́ lè pẹ̀lú àwọn ah ìṣìnà lẹ́ ń ṣe yẹn ìwọlé lè nínú ẹ̀sìn wa. ìbínú lè wà léèzì. àdìsí tó wà lórí ilé kábà mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ lásán. àwọn ní àyíṣà tàwa bí ní ọba. Sábà méjì ńlá yìí. Kọ́lá. Àyíṣà àti àbá Abdullahi Abbas àwọn méjèèjì ni wọ́n jọ sọ̀rọ̀ yìí. Wọ́n yàrá ti sọ̀rọ̀ pé. Ọlọ́láyé sọ́lọ́lá lè wà sálámà lánìkà àìlá bí wà léṣe. Wọ́n náà náà bẹ ní afẹ́rẹ́ ni a lè pinni lọ́kà àbí níyàwó ara ẹni tá à ń pè nípa ṣe nìkáhù ó ní kò lè wáyé kò ní àlàáfíà ìgbéyàwó yìí náà. àyàfi ìgbà tí a bá ń tà ń pè ní wàlí yìí lùmọ̀rẹ́ àtàkùn ọ̀pọ̀ ìyàwó. bákan ní hadisa Aisha ya wa. wà á sọlẹ̀ pàánù wàlẹ̀ yomala wàlẹ̀ yọ̀làhù. ìyàwó Aisha ni ẹni tí ń ṣe sọlẹ̀ tọ́ọ̀nù olórí àwọn mùsùlùmí nílùú àwọn àwọn máa fáàndì fún ẹni tí kò bá ní wàlí yìí tí ò bá lẹ́ni tó fẹ́ fi lọ́kọ bí bàbá rẹ̀ bí àbúrò bàbá rẹ̀ bí ọmọ bàbá rẹ̀ ẹni tó wọ́n bá ní nínú ìdílé tiẹ̀ wàlí yìí ẹni tí ó máa jẹ́ wàlí yìí fún ọ̀nà àmì sultan olórí mùsùlùmí nílùú. májàmẹ́lẹ̀ ti sàní. wọ́n náà ni. ìdánlemọ́ra àti pátá àzàwádìí. wọ́n náà ni kí obìnrin ó gbà ọkùnrin tó lóun fẹ́ fẹ́ òun òun náà gbà tó tó fẹ́ òun. ìtumọ̀ rẹ̀ níta yẹn fi tílà àti ìfọmọ́ ọlọ́kọ̀ àwọn àṣìṣe kàtó ti wáyé náà rí nígbà kan nílẹ̀ Yorùbá wa iṣẹ́ tí wọ́n lọ kí obìnrin mọ́lẹ̀ tó ń bọ̀ láti kó àbó lọ pọnmi lódò ń bọ̀ àwọn ọkùnrin á wá dúró sínú igbó kan wọ́n bá palẹ̀ rẹ̀ mọ́ gbó ebi tó ti palẹ̀ rẹ̀ mọ́ èkó tó lajú kíláàsì ni bàbá rẹ̀ àti bàbá ẹni tì í àwọn àtijọ́ kún àtijọ́ kún àwọn ní ọmọ mi ìwọ́de máa fẹ́ o ọmọ mi ọmọ rẹ yòó ni máa fẹ́. àwọn ní láàrin ara wọn. ìgbà ni màá rí wá. kòtò bìnrin lọ́rùn ẹ̀ wá fẹ́ fi lọ́kọ̀ tó láàzọ. lè wà hul Bukhari fi sahihihi wa ghayrihi an Khalsa binti Khidam al-Ansari. ẹjẹ́ agbẹ́lẹ̀ náà yẹ dáadáa. an abaha zawaja wa hiya sayyibun fakariha ti zalika gbọ́ orúkọ rẹ̀ nísìnyí. ana bá. bàbá rẹ̀. zawaja ha. bàbá rẹ̀ fi lọ́kọ. ọ̀yà fẹ́ yẹ bọ́. ó lè jẹ́ ẹni tó ń ti lọ́kọ rí tẹ́lẹ̀. kẹrí àti láàlíkà. ẹ ó ti lọ́kọ rí ìṣẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ láàrin àtọkọ tọ̀hún ló bá ti wá sí di ẹni tí ò lọ́kọ mọ́. ó wá di ẹni tó padà sílé àwọn òbí rẹ̀. bàbá rẹ̀ wá rí ẹnì kan kí lòun fẹ́ kó fẹ́. fàkẹ́rì àti láàlíkà. tó bá dáàdi mi láì tẹ̀ عليه وسلم وما وصل النبي صلى الله عليه وسلم أرد نكاحها Ànábì lọ́rùn pé bàbá mi fi mí lọ́kọ ẹni tí ẹni fẹ́ mi ò láìkí ẹni ò lè fẹ́. Ànábì ní nìkáwò yẹn òwúlò máa bá nìyẹn ó sì bàjẹ́ nìyẹn yẹn kì í ṣèyàwó. Eré ìnájà ti rí ìnájà wà sí ńlá kan mọ́ ẹlòmíì lónìí bàbá ní ayarí lónìí kẹni tó ń ṣàfihàn kọ́ mọ́ fẹ́ tipátipá rèé kò ní tọ́mọ lọ́rùn ìyẹn ò tó ní ìṣẹ̀rẹ́ àsìlámù. Wọ́n ní bí ní abá bákan náà ẹja tó di nǹkan mi mú bẹ́ẹ̀ lábalẹ́rẹ̀ kejì. Sísá mi náà lójú kàmìkàmì kàmì lọ́wọ́ ọkùnrin ó ti gbà láti fẹ́ nìyẹn. Ó ti kọjá pé bàbá rẹ̀ jẹ́ ní pamọ́. Ọba ti fi lè di tó gba owó orí. Sàdáàkì tí wọ́n sàdáàkì ni pé mo gbà láti pé kọkùnrin yìí dọkọ mi ohun tí ń sọ ìhòòhò obìnrin jẹ̀tọ́ fọkùnrin tó lòun fẹ́ ni. Tó bá ti gba eléyìí ó ti gbà láti bíi ìyàwó. Àníbi ni a bá sí. Ẹlẹ́mí ìtẹ̀sí gba tójú yẹn ló ti gbọ́ oríṣiríṣi ẹ̀bùn, ó ti gba fóònù, ó ti gba rìṣáàtì, ó ti gba aṣọ, ó ti gba tí o ti. Oríṣiríṣi nǹkan lé dáìmìtì lé ojú kámi kàmíkámi. Ní dáìmìtì báyìí tó kó kán ṣe ìyàwó. Àbí lẹ́yìn ìyàwó tán bá ní mi ò láìkì bróda yẹn, mi ò àbú yẹn, lẹ́yìn mọ́tò. Lẹ́yìn gbogbo tó ti gbà yìí, o lè ojú ló ń ẹ́ ojú kòkòrò. Irú ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbẹ́kẹ̀dẹ̀rí ẹ lọ kí èsì bẹ́ẹ̀ náà ni eléyìí tí a ń sọ afáwọn àgbáyé abúlé abúlé abbas ní. anajari atan bikira ni atati nabi yasalala alayhi wa salama. arábìnrin kan ó wá bá anabi ń jẹ kan sọlọ ọmọ kejì ó wá ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún anabi. anna adáha zawajaha wahiya kari hatan. wọ́n ní bàbá òun mà ní anabi kéèsì mi ni mo mà gbé wa báyìí. tẹ́ bá rí o ẹ̀yin tẹ́ ní ẹ̀sùn sí àwọn eré bá kan kò sí nǹkan kan tó wà ní ìsìlámù tí ò dáa ìwọ tí wọ́n máa fojú àbùkù ìsìlámù lálábùkù tí wọ́n bá rẹ̀ nìkan nínú islam tó ń wáyọ ní pọ́ṣọpọ̀ṣọ má so má sọ eléyìn wá ju pé mùsùlùmí ló rí pọ́ṣọpọ̀ṣọ islam tí wọ́n rí pọ́ṣọpọ̀ṣọ. ẹ̀rí kan títí tí wọ́n kọ́ bá níbi ọkọ̀ mi ti yanjú rẹ̀. wọ́n ní bàbá àwọn máa fi wọn lọ́kàn máa ní kó wọ́n dẹ̀ wá nífẹ̀ẹ́ sẹ́ni tí bàbá àwọn kò ń fẹ́ yìí. ọ̀kọ̀ yọrọ ànàbí alayhi wa sallam. alábẹ̀dẹ ẹ wọ́n ní bìsítà wà lọ́wọ́ rẹ o ṣé o lè kọ̀nsídà bàbá rẹ pẹ̀lú ẹ̀ńtán ni kò fẹ́ kò fẹ́ nìyẹn àbí o ní interest rárá ọwọ́ ẹ ló o ẹ̀rọ ànábi wa sallallahu alaihi wasallam. májàmá ẹlẹ́kẹ̀jì rẹ̀. ṣùhùrù. májàmá ẹlẹ́kẹta wọn náà ni ẹlẹ́rìí wà ń bẹ abá ti fẹ́rẹ̀ ẹni ó fẹ́ bóyá tó kí àdìsí tó wà lórí ẹlẹ́rìí àdìsí àfáwà pẹ̀lú mọ́mọ́ ìpè hàkìní ó lè wà nínú súnmọ́ ní jámíà àwọn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ikú sí àdìsí yẹn lẹ́sẹ̀ ńlẹ̀ àbí òlẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ wò mí náà ni pé láwùjọ wa ń gbà mí a máa ń pè kankan nínú òṣòlù fífi ní sọ́gbẹ̀bẹ̀rẹ̀ a máa ń kíyèsí pé ó dá tíyànbá níyàn lọ fẹ́yàwó ìyẹn ṣe nìkáhù ìyẹn ti rí bàbá ìyàwó bàbá dẹ̀ ti yànjá ọmọbìnrin fún ọjà ọmọ yìí náà dẹ̀ ti yọnu sí ọmọ náà dẹ̀ ti gbà láti fẹ́ ọ̀rọ̀ wa parí láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan àbí ìyá rẹ̀ náà tún wà ń bẹ̀ ọ̀rọ̀ wájú báyìí náà lọ ẹ̀wà lẹ̀ ti parí ìyàwó ọ̀wá sẹ́ni kankan tí kí ni ìṣojú rẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọrú nǹkan àmì tó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí kódà tí hadithu alimọ́lù bí haki yóò bá tiẹ̀ wá lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àfáà tí wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ rí kì í ṣe tó láàbì àwa wá padà wá lò kankan tá à ń pè ní sọ́dọ̀bẹ̀rẹ̀ à àwọ̀ aburú wo tẹ̀rẹ̀kùsẹ̀rẹ̀ ta máa ń kàn sí da jáde bẹ̀rẹ̀ mọ́sálà ha wọ́n jáde bẹ̀rẹ̀ mọ́sálà a máa ń kàn sí da bala, aburú wo ló lè ti dìkan yìí wá ẹ̀dá dáa wo ló lè ti gbèsè lẹ̀ a rí pé láwùjọ lónìí kéèyàn lóun fẹ́yàwó. Eh, òun wa mẹ́lẹ̀rí kankan dání èmi àti bàbá ìyàwó mi náà lájọ tó kù ìyàwó mi náà sọ̀rọ̀ ń bẹ̀ òun náà ó tẹ lọ́rùn kódà bí bàbá rẹ̀ ti ní mo fi ọmọ mi lágbájá fún ẹ báyìí inú ẹgbẹ́ ó fò mọ́ mi lọ́rùn ní ẹ̀ẹ́dì kankan gbogbo náà lè ń dẹ̀sìn àwọn ará àta òní padà mọ̀ ọ́n nípa ohun tó ṣẹlẹ̀ nígbà tó ti nìyí bá tẹ́ tẹ́niláyé à lónà ẹ̀fẹ́ fọ́ọ̀sì mi ní ọ ẹ̀dá ti mi ní omi ò ní fẹ́ sí àwọn èèyàn tó yẹ kó wà bẹ̀ torí báyìí tá a bá tiẹ̀ sọ fẹ́ lo àdéhùn yìí lẹ́tara pé ń táwọn olùmọ̀ká fún pa rẹ̀ àá dẹ̀ lo sọ́dọ̀ bẹ̀rẹ̀ à lẹ́tara pé aburú tó lè tìlú ká dá sí tó lè tẹ̀lé wáyé àwọn náà ti ń gbọ́dọ̀ ṣeréṣe kéfìs kó tọrọ bí ó tí ò tọrọ kan bá ṣẹlẹ̀ láàrin bàbá ìyàwó àti ẹni tó ọmọ rẹ̀ ọ̀rọ̀ wa á change ó lè ní mi fọmọ fún ẹ nígbà tí mo ti fọmọ fẹ́ ṣojú ta ni. àṣùhóòdì náà yarí pé rárá o mi kọ́ mi èmi èmi àti àti mi kọ́ lè fẹ́ fọ́ọ̀sì mi ní ṣe kọ́ lè rẹ́pù mi ni gbogbo ohun tó lè léyìí sórí eléyìí kẹ́lẹ́ ìdí dání lọ́dọ̀ sí ẹ. káwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n náà dání kẹsẹ̀ wa jọ pé kájọ jókòó kájọ rí nítorí ẹsẹ̀ rẹ̀ kódà ó ṣe dúdú kọ́fì. wàyé sára tó fi ṣòdì àlàákìlò nínú à ń pípé ẹlẹ́rìí wá jókòó bẹ́ẹ̀ yìí ẹgbùn wọn nìkan jẹ káwọn náà fi nǹkan pẹ̀rẹ̀kẹ́ kọ́fì dẹ̀kẹ́ láàmú káwọn náà mọ̀ pé ìṣojú mi ló ti ṣẹlẹ̀ ìròdù lónìí o ó da bẹ́ẹ̀ púpọ̀ hadithu tí ó wà lórí rẹ̀ tá à ń rojọ́ lórí rẹ̀ láti kàn náà ni. láàlìkà ilà bí wà lẹ́yìn. wọ́n ní kò sí táǹkì nípa afẹ́rẹ́ ní àfikárẹ́ lẹ́yìn o. wàṣà èdè àdélé. àti eh, àfikárẹ́ wà lẹ́yìn mọ́ríà bákan náà àfikátúrí ẹlẹ́rìí méjì òní rìwáyà hadithu tí bíi àti ìta ní ọmọ wa. àṣàrò tó rábìrin. bákan náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin. alimaharu kẹ́ tó dọ̀kọ́ kẹ́ tó dẹ̀yà ara yín. Yàrá gbogbo tá n kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ní tó kò tó jẹ́ kí bọ́dà yẹn fọwọ́ kàn yẹn. Kò tó jẹ́ kí sísà yẹn kó wá yẹn wálé. Kẹ́ tó dájú kọ̀tọ̀ wà nínú yàrá. Kò tó máa wá tẹ́sì mẹ́sẹ̀sì sísà yìí pé àbí ìtì ń. Where are you now? Ẹ tó gbọ́rọ̀ yín dídí irú eléyìí àfi kí gbogbo tá n kalẹ̀ yìí ti wáyé o. Àti tó wáyé o ṣe èrì èrì títẹ̀ yìí ti pa ẹ̀sọ́ orí kojú àbí omi ti ń bọ́ lójú yín ẹtí ronú kí n tẹ ṣe yóò dìde ẹ wá gbọ́ ẹ mọ̀tẹ́lẹ̀ tó kò já níbẹ̀ ọ̀rọ̀ tí màá ṣe fúyẹ́ pé ẹ ẹ regret ẹlá jẹ ń banújẹ́ ń bọkànjẹ́ lórí ń tẹ ẹ ṣiṣẹ́ kí o dá ọ̀rọ̀ tí ń fúyẹ́ o ẹ wá rà wọn tó ṣe wájá sí pé àwọn ò tiẹ̀ ronú pé n táwọn ṣe ò dá àwọn tún rẹ̀ ni wọ́n tún fẹ́ ní bá ṣe ń sọ yìí wọ́n tún máa rẹ̀ ní àwọn yòjò ẹ̀já rárá àwọn ìṣìyàn bí mẹ́fà wọ́n ah! ń gbé yìí inú rẹ̀ jẹ́ ń dùn. àlùmáhàrù. níta ń ní májẹ̀mú tó pàtàkì tó gbọ́dọ̀ wáyé láàárín òun náà ni owó orí. ìkọ́lé tàwálà. ẹ̀rí lórí rẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run wá sí ọ̀nà àtàkùn lọ́dún. wàá tún ní sa àsọdúnkọ̀ tí ń lọ ní fìlà. ọlọ́run bá ní ẹ fún àwọn obìnrin ẹ fún wọn ní sàdáàkì wọn tí ṣe owó orí wọn o kí lè máa jẹ́ wa rẹ̀ tọ́ ilé ìtàwọn obìnrin yìí lẹ́tọ̀ọ́ láti gbà lọ́wọ́ ọkùnrin obìnrin lẹ́tọ̀ọ́ láti gbà sàdáàkì lọ́wọ́ ọkùnrin mo yàn dá òsín de léyìí ẹ má wọlé ṣáà máa tọ́jú mi ìpìlẹ̀ náà ni kò tọ́jú ẹ̀. ọlọ́run bá ní ẹ fún àwọn obìnrin ní sàdáàkì kí lè máa jẹ́ ẹ̀tọ́ tiwọn tí bẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ tí kúrò lọ́dọ̀ tí táwọn gbọ́dọ̀ gbà látọwọ́ yín èyí tó ń tọ́pa pé ẹ ti gbà láti fẹ́ra yín díẹ̀ jẹ́ lára tó pàtàkì ẹ wá já wò ó àwọn ẹ̀tọ́ wo tó jẹ́ tọ́ ọkùnrin eléyìí tí òkú má ṣe fúnyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti di aya lọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀tọ́ wo ló jẹ́ tọ́ ọkùnrin eléyìí tó fẹ́ gbà látọ̀jẹ́ tí ń fìyàwó fún ṣẹ́rẹ́ abalata dé yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ń dàrú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ òsinmi ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ó ti rẹ̀ ẹ́ ìfẹ́ tó wà láàárín wọn nípìnlẹ̀ ìfẹ́ àti sàárẹ̀ kó náà ti ń pàkàkà kú nínú ilé àwọn ẹlòmíì ìfẹ́ tó wà láàárín ọkọ àtìyàwó mi nígbà kan níbi ilé àwọn ẹlòmíì lé ní yìí báyìí ìfẹ́ náà ti fọ́ lójú pátápátá kò tiẹ̀ rí dáadáa mọ́ ìríkùrí ló dẹ̀ rí ó ti ń kọlù gírí kọlù gànà kí ló ṣẹlẹ̀ tó gbogbo eléyìí gbòǹgbò tó bí n tà ń wí tó ṣẹlẹ̀ yìí wọn náà ní fọkùnrin ò mẹ̀tọ́ obìnrin náà mẹ̀tọ́ rẹ̀ nígbà tí tíyẹ̀ kejì wọn wá ti wá máa ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn tí wọ́n ti mọ ohun tó jújù sí àwọn gbogbo ẹ̀ wá pàkàfọ̀ ẹ já padà sí bí kí ni àwọn tó jújù ṣe ń ti ṣe ọkọ bá lé ilé kí ni ti ṣe ojúṣe ń ṣe ìyàwó tó náà jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ. حقوق الزوجية هناك إليه حق الزوج على زوجته ẹ̀tọ́ ẹlẹ́tì ọkọ ètò ní lórí ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. ṣùgbọ́n ọ̀tọ̀ àdìrí dandan ni ó gbèmí àti ọkọ rẹ̀. rẹ́sínà tọrọ àti he. ẹnikẹ́ni tó ti bẹ̀rẹ̀ ní lọ́dọ̀ ọkùnrin. obìnrin gbọ́dọ̀ mọ̀ pé ràn yàn ní fóun láti tẹ̀lé àṣẹ ọkọ òun láti tẹ̀lé tọ́kọ bá fẹ́ tí òun bá ti takò tọ́lọ́ wọn. rẹ́sínà tọrọ àti he. lápẹ̀rẹ̀ ní ìsinmi ọkọ mi lè ya panaki ọkọ mi lè yẹ hànà kó máa sọ fúnyàwó rẹ̀ pé lúkúlù gbogbo àwọn kó máa lọ gbogbo ẹsẹ̀ máa lọ́wọ́ jù lọ àwọn àwọn tuntun look nice ẹ ọmọ tó ní kó bèrè rẹ look nice fúnbi tiẹ̀ òun ni kó wọṣọ kó fún ara pẹ́pẹ́pẹ́ ìwé ilé yìí nìsín kò ní tẹ̀lé lórí ilé yẹn. ọ̀sùnù tààtì. ẹ̀yin bèrè pé ṣé kó wá kọ́ ni tó bá yẹ kó ní tó kọ́ àgbẹ̀ táyé rẹ̀ ní tó bìí ọkùnrin fẹ́ sọ́jì ọ̀tá ọlọ́run ó bá ti rọra bẹ ọlọ́run ọkùnrin ní ìtàn pàdé yẹlé yìí lọ. ọ̀sùnù tààtì. àkọ́dàlà ilé yẹn náà. wàhálì tọ́ àtùmọ̀kọ̀ yàtọ̀ tó ń bilẹ̀ màá ẹ̀rú fi. ó ní táǹkà ní ká tẹ̀lé àṣẹ ọkọ ó gbọ́dọ̀ jẹ́ mi dáadáa. ìyá tán bíi màrú. ìṣe kó máa wá jẹ́ ń pápá ní owó lè tẹ̀lé àṣẹ mi ò sọ́ọ́ bí wọ́n ti kọ́ lọ́tà. sọ́lá alẹ́ ìwà sàlámà lá kọ́ àtàfi máa fi yàtì lá. ọlọ́bìnrin kò sí ń táǹkà ni pé a fẹ́ tẹ̀lé àṣẹ ọmọ níbi ìyapa níbi ìyapa àṣẹ ọlọ́run. máa tọ́ àtúnfẹ́ máa rú. wọ́n lè tán pé nípa fẹ́ tẹ̀lé àṣẹ ẹni òun náà ní níbi tí jẹ́ ìbí padà. oṣù kan àti yìí. tọkọ rẹ bá lò gbọ́dọ̀ jáde ní òun bọ̀ òun fẹ́ débi báyìí ọ̀gbọ́dọ̀ jáde o. Òṣìnà tọ́ àti hí láogún tó ámì àní àhàdá ní àyẹ̀ ṣùjúdàlì àhàdí láàmà rújùlùmọ̀rẹ̀ àdáadáa ṣùjúdàlì bàjẹ́ àà. Ànábì sallallahu alaihi wasallam ní. Láàkùn tó àgbà ọ̀hún àhàdá ọ̀hún. Wọ́n ní ká ní pé ọlọ́run bá fún mi ní yànjá ní pínkì pàṣẹ fẹ́nìkan. Ayé ẹ̀sìn ìjọ dọ̀lẹ́ àhàdé. Ó tó kọ́ kalẹ̀ fẹ́ lómi. Àmàrò tó lè mara ta. Káná ọlọ́run pa mí kì í ti kì í yànjá fún yàn kó máa kúlẹ̀ fọ́ra wọn. Àmàrò tó lè mara ta máa wólẹ̀ fún ìyẹ ọkọ rẹ̀ kó máa kúlẹ̀ fún kó máa. Mariata ọ̀dọ̀ ìfìjọba ní Záòjì ha. Wọ́n ní ṣùgbọ́n ọlọ́run fàṣẹ irú rẹ̀ lẹ̀ láti jẹ́ ká mú pàtàkì ọkọ pẹ̀lú ìtànàbì tó ń sọ yìí. O gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kó o gbọ́dọ̀ gúnlẹ̀ nu o gbọ́dọ̀ rí fín. O gbọ́dọ̀ kúrò lé àbí pẹ̀lú yọ̀ǹda rẹ̀ tó bá gbàǹjà lọ́wọ́ ọkọ rẹ tó bá sì lè jáde pẹ́rẹ́ anabi sọlọ sọlọm ní àwọn màlẹ́kà máa gbé obìnrin bẹ́ẹ̀ ti kúrò lábẹ́ àkóso ọkọ rẹ̀ yẹ. a tẹ̀síwájú lórí ilé lọ́la tẹ́yìn obìnrin náà ṣe ń sọ o àwọn kọ́ iná táwọn náà dùn kọ̀ọ̀kan torí ọ̀rọ̀ máa dìgbì tiwọn náà obìnrin mi ṣùgbọ́n ohun gbọ́ràn ṣe gbogbo tí wọ́n sọ fún ẹ ẹjẹ́ púpọ̀ kò sí ìgbésọ̀ kankan ṣe kúnlẹ̀ nígbà tá a bá wá ń gúnlẹ̀ ní ti àwa sọ kí náà afẹ́kílẹ̀ yín tó kílẹ̀ tiwa náà tó àbẹ̀lẹ̀ ọ̀lẹ́ ẹni kọ̀ọ̀kan ọlọ́mọdé ó dàrú o ìta gbọ́dọ̀ ni ọlọ́mọṣẹ́ ní balẹ̀ jẹ́kọ̀ọ́ àti àtúntò àtàwọn náà ti àgbọ̀ السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àti tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí wá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní oh eight oh thirty five seventy five fourteen sixty six.